spiritual. kábíyèsí olódùmarè ah! orí rẹ̀ ọ̀pọ̀dọ̀ gbẹ́bọ́. kí bàbá mi jẹ́ ìpẹ̀jù olóògùn ká kó jẹ́ fàdé iye olóró bàbá mi ni bàbá mi á máa jẹ́ mo máa wá wọn lọ. bí wọ́n bá ṣe lè wakọ̀ ni wọ́n wà nǹkan tí wọ́n bá lè ṣe fún ni wọ́n á ṣe fún to help her too. Are you trying to tell me that I'm blind? And meanwhile, where's the boyfriend? Ṣé. Ṣọlá. <laughs> Eléyìí. Yeah. Ló pè ní boyfriend. You call this person your boyfriend. Ọmọ mi ló fẹ́ pa. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi táìmì attacking. ni. Àtáàkì gidi ni wọ́n fẹ́ pa mí ni. Kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin yín àti ọ̀rẹ́ yín alágbára yín? Kí ló wọ̀ ìyá rẹ̀? Ẹ Àṣàbí.